الحمد لله إن الحمد لله نحمد ونستعين ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهل الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له <clears throat> وأشهد أن محمدا عبده ورسوله آه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إخواتي في الإيمان السلام عليكم ورحمة الله وبركاته إن tí a بيو gbéyẹ̀wò òun náà ni ọ̀rọ̀ Eid àti similarity àbí comparisons tó bá lè ta lè mú jáde nínú ẹ̀ àti bó la ṣe lè ṣe bó la ṣe lè kí pẹ̀lú àwọn àsìkò tá a wà nínú ẹ̀ yìí eléyìí níbàámu sí ọ̀gọ̀rọ̀ àwọn message tí àwọn ọmọ ìyá tí wọ́n sọ pé ó ti wà virus lórí pé wọ́n látún lè kírun àìdí nínú ilé ashwahadali kí ni ojú táwọn afáà fi wò mo sọ pé tóbi táwọn ọmọ ìyá náà fi wà concern ni pé kì í ṣe gbogbo message tí èèyàn máa ń rí online náà lèyàn ṣe máa ń gbàgbọ́ kí ṣogbon téèyàn bá rí tí wọ́n bá post láwọn groups náà lèyàn ṣe máa ń kó dànù so èyàn wàá sọ di sí pé ǹjẹ́ akùnfàṣekùn bìnàbà in fàtàbá ìyanu tí èyàn bá ti rí àwọn message tó bá ti jẹ́ pé ó tún bá fẹ́ strange lójú èyàn fàtàbá ìyanu táwọn alábò àwọn tí èyàn tí trust tí èyàn ò ní trust sí bó ṣe lè disseminate message kan fún yàn èèyàn ṣèwádìí lọ́wọ́ àwọn tí wọ́n next sí nǹkan yẹn àtọ́jọ́ pàlà àwọn arẹ́ ẹ̀sìn ni èèyàn ṣèwádìí lọ́wọ́ àwọn tó jẹ́ àfà kára sun àtàrà kó ṣe wá lọ́mọ jẹ́nà kó má ṣe wá lọ́mọ náà èèyàn ó fà tó fi jẹ́ pé eid ká mọ̀ láti ibi pé ṣọ́ràn àyàn ni àbí súnnà ni eléyìí nígbà tá a bá bẹ̀rẹ̀ sí tú ìdí tá a fẹ́ mú láti ibẹ̀ yẹn mọ̀ pàápàá gbọ́yé intanpe ní eid arínú àwọn àfáà tí wọ́n rí sí pé súnà tó ni yẹn ni pé súnà ìtàn náà bá Muhammad sallallahu alayhi wa sallam tí ò gbàgbà kan má ṣe ṣùgbọ́n tí kò dépò ọ̀ràn yàn kí náà sì lè rí wọn ọ̀gọ̀rọ̀ àwọn scholars tí wọ́n rí ní súnà tó yìí ìwòye sí tiwọn ni pé nígbà tí lárúbáwá kan tó gba islam anábà muhammad sallallahu alayhi wa sallam ó bẹ̀rẹ̀ sí kọ́lá báyìí láwọn nǹkan tó jọ̀ràn ilé lórí inú islam gbẹ̀tàn nábì débi ọ̀rọ̀ ọ̀run anábì sọ pé as-salawatul khamsa ìmọ̀ kírun wákàtí márùn-ún ọ̀ranyàn ni ṣùgbọ́n gbàtàn nábì dákọ̀ ogun tó jọ̀ràn yẹn fún tán lábára ìbéèrè lọ́wọ́ anábà muhammad sallallahu alaihi wasallam hala alayya ghayruha gbogbo tó sọ ní ìsìn rí annabi sí nǹkan mìíràn tún wà lẹ́yìn ẹ̀ kọ́lá nàbí sallallahu alaihi wasallam anábì sọ yí pé la illa an tatawwa kò sí nǹkan mìíràn àyàfi tó bá wúwọ̀ láti ṣe kíni láti máa ṣàwọn sí àṣegbọ́ tó bá sàṣe gbọ́ rẹ̀ kò sáburú ń bẹ̀ eléyìí ò ní ọ̀gọ̀rọ̀ tí àwọn afáfi ṣẹ̀rí pé ka náà bá jẹ́ pé ọ̀ràn yẹn ni ànábì ó kà mára nǹkan tí ó sọ fún pé ọ̀ràn yẹn ni ẹ̀yìnwá àkàmọ́ fún yẹn ó ń ṣàpèjúwe pé kì í ṣe ọ̀ràn ni ọ̀rọ̀ àkọ́kọ́ lójú afá fi wò ẹlẹ́ẹ̀kejì ní pé a rí òun náà ni pé ọ̀ràn yẹn kan tó jẹ́ pé táwọn kan bá ti ṣe táwọn kan bẹ́ẹ̀ ti lè gbé responsibility yẹn rù àwa yòókù tá a bá padà rí ṣe kan bẹ́ẹ̀ ti lè gbé responsibility yẹn rù táwa yòókù bá padà rí ṣe kò ṣe kíni kò ń bibẹ̀ kí wàá lè rí wọn ẹ̀rí àwọn yìí òun náà ni pé ó sọ fún al ọlọ́run sọ pé fasalli li rabbika wanhar fasalli li rabbika wanhar wọ́n là kọ́kọ́ ni pé ọlọ́run bá lè kẹ́lá pa nábì láṣẹ sallallahu alaihi wasallam ìpè kírun li rabbika eid torí pé wọ́n sọ pé àsọ̀lá àti bẹ́ẹ̀bẹ̀ yẹn ni eid kó o sì pẹran eléyìí wọ́n ní ara nǹkan tó ti ẹ̀kọ́ mọ́ ẹ́límẹ́ǹtì ìjọ́ràn yẹn wà ń bẹ̀ ní torí pé wá níwà pé ọ̀ràn yẹn in tí wọ́n mú ẹ́límẹ́ǹtì pé fọ́dù kìfàyà ní táwọn kan bá ti ṣe kèsàn yẹn fáwọn míì wọ́n náà náà ní hadith umu atiya léyìí tí umu atiya fún wọn ní kọ́bàrò pé anabi pa àwọn láṣẹ anakuruja fi filfitri wàlẹ̀ àwátìkù wàlẹ̀ xeyru wàzàwátìkù ànábì pa àwọn láṣẹ kó jẹ́ pé ń jọ ọdún léyà àtọ́jú ìtúnu àwẹ̀ kí àwọn tí wọ́n jẹ́ alawatik àtẹrú àtọmọ àti ẹni tí ń ṣe nǹkan oṣù àti ẹni tí ń ṣe nǹkan oṣù àtọmọ èké kó ń kálukú wọn kí wọ́n wá kírun Eid lẹ́yìn ìpànìyàn bí sọ fáwọn pé ẹni tí bá ń jẹ́ ní àìdọ̀ òun ó ṣe ìtìzal òun ó takété síwájú díẹ̀ níbi tí wọ́n bá ti ń kírun eléyìí ìyàwó ọmọ àtìyàwó ni àwọn béèrè lọ́wọ́ anábà Muhammad sallallahu alayhi wa sallam pé ya Rasulallah ihdana ń bẹ́nu wa ẹnìkan bẹ́nu wa àwọn wa la yakunu laha jalbab kò ní jẹ́lìbáàbù tí ó wọ̀ wá ó sì ní wí àtóbi àtẹ́ntẹ́sẹ̀ nǹkan àtẹ́ntẹ́ òsè nǹkan oṣù ó láwọn yìí gbogbo wọn ni kán ṣe kí ni kan wá ó sì ń bẹnu wa tí ò ní jàbù tí ò ní jẹ́lbáàbù tí ó lò anábà Muhammad sallallahu alaihi wasallam pé litalbasaha ukhtaha min jalbabiha kí ìkánná àwọn ọmọ ìyá rẹ̀ lóbìn tí wọ́n jọ wà papọ̀ kó ya ní tí ó lò wá sí eid law kana laysa biwajib wọn wá ní tẹ́ẹ̀kì bá ṣọ̀ràn yẹn ni ànábì ò tún ní mo sọ pé ẹni tí ò tún ní jẹ̀lìbáàbù tí ó lò kó tún wá yá kó fi wá sí eid eléyìí sára àwọn element táwọn àáfàá fi sọ pé ọ̀ràn àyàn ni ṣùgbọ́n àwọn kan mú fáwọ́dọ̀ kìfáyà nú ọ̀rọ̀ yìí ikú fáwọ́dọ̀ kìfáyà ni nínú ọ̀rọ̀ kan tí sheikh wa tí wọ́n sọ nù tí àwọn sheikh albani wọ́n sọ pé ọ̀ràn àyàn ni ọ̀rọ̀ tá à ń pè ní eid yìí kì í ṣe pé súnà mọ́ akada wọn ní kí ló dé wọn ní nítorí pé wà má lè ṣàbí láàyè skutu wájiban ní tí ti ṣe ọ̀ràn àyàn kò lè dá kò lè kò lè kò lè ṣe replace ọ̀ràn yẹn in tí èèbá sọ̀ràn yẹn kò lè ṣe replace ọ̀ràn yẹn wọ́n ní nítorí pé tí aid àti juma àbápapọ̀ níjọ́ kan náà in ṣe ni pé a lè fi aid ká fi rọ́pò juma gẹ́gẹ́ bó ṣe wá ní pé tó bá jẹ́ pé jọ jima ni aid bá bọ̀ sí tó bá jẹ́ pé aid sọ̀ràn yẹn ni a kò ní sẹ́rẹ̀ kan tí ó sọ fún apá rọ́pò kò ní sígbà tí ó gba apá àlè rọ́pò rẹ̀ gẹ́gẹ́ bó jẹ́ pé tàwa fẹ́ mú wá nìsín a rí pé tàrọ wẹ̀hì táǹkì kìí ṣe ọ̀ràn àyàn lọ́wọ́ káánà ọ̀ràn a jẹ́ pé yóò ṣe ìṣà yóò ṣe yóò gbé ọ̀rọ̀ ìṣà yóò rí pílíṣẹ̀ ìdàn múlò náà rẹ̀ àwọn kan fojú wò pé fáwọ́dù kì fáyà ní táwọn kan bá ti kí sẹ́yìn yòókù ọ̀bà kì kò sáburú àwọn egun kẹta àwọn rí pé ara o gbogbo tẹ́yìn tẹ́jẹ̀ ẹ̀gbìn fáwọ́dù kì fáyà ìpè yìí ní tiẹ̀ tó ń tọ́ka sí gan ni pé fáwọ́dù là áyìn nìyí òun gan tún lẹ́ẹ̀rí tó tiẹ̀ fi ń ṣàpèjúwe pé fáwọ́dù là áyìn nìyí ìtẹ́sìn pé fáwọ́dù là áyìn nìyí pé ni tó wáá gbogbo wa la gbọ́dọ̀ ṣe ó kú òní pé ṣe láwọn kan ti ṣe ẹ̀wò ọlọ́run forí jà àwọn yòókù gbogbo wa la gbọ́dọ̀ ṣe kíni la gbọ́dọ̀ ṣe wọ́n ní nítorí kíni wọ́n ní nítorí yípe anabi muhammad sallallahu alayhi wa sallam nínú àdísù umu atiya anabi ní atóbin tí ń sin nǹkan oṣù àti ètò ẹgbẹ́ ẹ̀ṣẹ̀ bímọ kó ń kálukú wọn wá sí eid láwọn tó kẹsàn-án nìkan wá kírun wọ́n lé léyìí ẹ ń ṣàpèjúwe pé ibi tó lọ́ràn yẹn dé àwọn tó ẹ pọ́ lọ́rùn gan tó jóbìnrin tó ẹ pé wọ́n ní ìrùn tó ẹ pà nínú bàbá ṣẹlẹ̀ sọ́lá fún wọn ní freedom pé ká máa kírun wọn nù lé ó tún ní kí wọ́n wá kírun àìdì ní kíni ní mọ́ṣáláṣí ní ibi tá a ti kí àìdì. eléyìí wọn lára ẹ̀rí tí ń ṣàpèjúwe pé fáwọ́bọ̀lá àìní jẹ̀máà yóò wà ní tó jẹ́ pé àlegbára lé jù gbogbo àwọn school of thought kọ̀ọ̀kan yìí onólọ́gọ̀rọ̀ àwọn scholars tí wọ́n propounded láàkìn ṣùgbọ́n tá a bá wòye sí àwọn nǹkan tá a kà yìí a rí ẹ́límẹ́ǹtì kan tí ń ṣàpèjúwe fún wa pọ́nà àyàn ni láti ibi ayọ̀ kan àtàwọn ọkọ̀ mọ́ pọ́nà àwọn aláṣọ àtàwọn sọ fún wa pé fasọ́dẹ̀ lè rọ́bì káwọn náà ṣẹlẹ̀ ó wá níwá àṣẹ nǹkan òsì ni wá níwá àṣẹ àbíkó ní ọ̀rọ̀ ọ̀ràn àyàn nínú ìdánì ó ń ṣàpèjúwe fún wa pé anya lórí kọ̀ọ̀kan ni àti hadith ọmọ àti tá a bá wá bèèrè nínú ọ̀rọ̀ táwọn àfà tán sọ fọ́ọ̀nà yẹn ni bó ti jẹ́ pé àwọn lò pé ọ̀ràn yẹn nítorí máa kò sí ọdún kankan tí tó wà láyé nígbà tó ọ̀ràn ká kí èdè tọ́lọ́run ti gbé àṣẹ rẹ̀ wá tá ò ṣe kí ni tí ṣùgbọ́n ṣé tàn nẹ́bí ò bá gbé nǹkan kan lẹ̀ does pé nǹkan yẹn ti dọ̀ràn yẹn a tún máa wò pé no o torí pà nẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam ìmọ̀ ń sábà àrùn pa kò dáadáa fi kulli ṣubú níbi gbogbo àlùwàlá tó bá fẹ́ ṣe ibùn ìgbàtọ̀ síbi níbi àlùwàlá náà kásì ìran pákó iṣẹ́ ọ̀nà àyàn ṣùgbọ́n súnà kíni súnà tó máa kára ni a jẹ́ pé tá a bá ní gbogbo tánàbí ò bá gbé jùlẹ̀ yóò sọ nǹkan dọ̀ràn àyàn ara àwọn nǹkan mìíràn àwọn ẹ̀rẹ̀ tí a pèlè náà ní ọ̀ràn yẹn ṣùgbọ́n aya kùrìhánì àti hadith ọmọ àtìyà a méjèèjì ó ní element of ọ̀ràn yẹn nínú eléyìí ó jẹ́ ká gbọ́ pé fáwọ́bùlà ayé nù ni lójúlówó ẹnì kọ̀ọ̀kan ni torí pé n tó jọ méèké gan tí ìròyìn sọ̀rọ̀ lé lórí wọn ní kẹ́ mú wọ́n sọ pé táwọn kan bá sọ pé àwọn ò ní kírun eid nínú ìlú tí máàmù kan sì wà nínú ìlú tó fẹ́ kírun eid kí máàmù ìlú báwọn tí wọ́n bá pàwọn ò ní kírun eid kan máa bá wọn jà sí tí wọ́n fi máa kì kan máa bá wọn jà sí tí wọ́n fi máa kì torí pọ̀ náà yan ojúlówó ni wọ́n gbé jùlẹ̀ kì í ṣe náà fìlà ìyẹn ló fà á tó jẹ́ pé ọ̀rọ̀ Sheikh Ibn Taymiyyah rahimahullah tí wọ́n mú ọ náà ní pé fáwọ́dọ̀lá àìyàn ni jẹ̀máà ibi tí mo sọ pé tá a ọ̀rọ̀ láti ibi a ti mú yìí àwọn nǹkan kan máa yanjú òun wá rí o ẹni tó gbà pé súnà ni a jẹ́ pé ní tí ó máa sọ fún wa ní ìsinyìí ni pé ẹni tí ò bá bá ìrun Eid ẹni tó gbà pé súnà ni ìntàjẹ́ kó gbọ́dọ̀ dùn rẹ̀ ní ìsinyìí pé ẹni tí ò bá bá kì í sọ̀rọ̀ yẹn ni san padà jẹ́ pé lóòótọ́ àwọn ọ̀rọ̀ wa tìbù tá a máa ń kí lẹ́yìn àwọn ìrun wákàtí márùn-ún wa ọgbọ̀n yẹn ní òkì ní àdọ̀ dáhùn pẹ́ ní ẹ̀dẹ̀ lẹ́sẹ̀ láà sọ́nàtùn akádàsì ni pé pàwọn afá àgúnmọ̀ san gbèsè rẹ̀ idan intafẹ́ fàyọ nínú ẹ̀ ni pé ẹ ń bá fojú pé súnà wò ajẹ́ pàwọn àjẹkùn ẹgbẹ́ tí wọ́n bá dé yídì torí mọ́tì kí aid ni kó san padà mọ́ torí ni tó bá wù kó san bá sùn kó mọ̀ san ṣùgbọ́n ń bá fojú a ní àwọn kan kà fún pé ọ̀nà yẹn ni ṣùgbọ́n wọ́n pín sí méjì àwọn kan ní fáwọ́dù kìfáyà ẹ ń bá ní fáwọ́dù kìfáyà ni ìyẹn ni pé ọ̀nà yẹn tó pé táwọn kan bá ti ṣe kì í sọ̀rọ̀ lóye àwọn tó kù mọ́ ayékúta bá adé eid tàbí àbá àwọn ọmọ ti kírun sáàsì bómi tá ti kírun mọ́ àádó kò wà sínú kín kankan mọ́ torí pé àwọn tán kí yẹn ti kíni wọ́n ti gbé ọ̀nà yẹn kúrò lórí ọ̀rọ̀ yẹn tó jẹ́ pé gbogbo alóyè ká síhùn bẹ̀tà àwọn kan ti sìn kì í ṣèjì àfáwà mọ́ àwa náà ní àlẹ́sẹ̀ kan lọ́rùn mọ́ à ní responsibility kan lọ́rùn mọ́ àwọn tó wá fojú wọn fáwọn kìfáyà nìyẹn ṣùgbọ́n bá fojú wọn ní fáwọn bọ̀dà yìí ẹ ń bá yẹ pé fáwọ́bùlà àyìnú lójú tó fi wò á jẹ́ pé tó bá dé ibi tí wọ́n ti ń kírun eid táwọn á kírun tán yóò sì tún ríra rẹ̀ sí pé òun ti òun ní responsibility kan tóun gbọ́dọ̀ san gbèsè rẹ̀ torí pé báwọn tó kí n ṣe kí òun náà ó padà sì sí oró pé kí tóun ò fi kí tóun. a jẹ́ pé ẹ ń bá wa gba pé fáwọ́bùlà àyìnú ni òun wá ní tọ́rọ àmọ́ ṣẹlẹ̀ pé ókè. Okay ọ̀rọ̀ yẹn ní ká kí jùmọ̀ ọ̀rọ̀ yẹn ká kí subuhi tí ń bá bá subuhi jama ṣebí àwọn tó kí tiwọn ọ̀rọ̀ yẹn lórí tiwọn èmi náà ọ̀rọ̀ yẹn lórí tèmi náà máa san gbèsè rẹ ó wá kú bó lòun ó sì san gbèsè rẹ ìtara ìyẹn ló fà tó jẹ́ pé ìtọ́gọ̀rọ̀ àwọn àfáà mú ni pé fáwọn àìnù ni ẹnì kọ̀ọ̀kan ló ní responsibility ẹ̀ lọ́rùn tí ìdìbò ilé bá láyé kó lọ kí eléyìí yóò jẹ́ kí sáré chipin nìkan kankan àti sọ ní ìsìn pé tó lálàáfíà jù láì bẹ́ẹ̀ nìkan kan ṣe jìdáàl òun ni pé fọ́dọ̀dọ̀ láì nìní ọ̀ràn àyàn lójú lówó ẹnìkọ̀ọ̀kan ló gbọ́dọ̀ ṣe kí ni ló gbọ́dọ̀ kírun ẹnìkọ̀ọ̀kan ló gbọ́dọ̀ kírun mo rántí pé ní last year mo sọ nǹkan kankan mo wá fẹ́ jẹ́ pé bá kí n máa rí ẹ̀kọ́ ẹ̀ láti sìn lọ yóò fẹ́ da nítorí pé àwọn mùṣkíláàtì tó jẹ́ pé súnmọ́ kọ́ padà máa ṣẹlẹ̀ ìtìsẹ̀rí ẹ̀dí ẹ̀gbọ̀gùn tí pọ̀ àwa tó yẹ pé community wa wọ́n bá máa ń kírun Eid community wa bá máa ń kírun Eid ìran tí community wa bá máa ń kírun àwọn lè má tètè máa kí báyà àwọn ń kí láago mẹ́jọ àmọ́ ń kí láago mẹ́wàá ká gbọ́ yìí o ẹ̀rùn Eid èsè wákàtí márùn-ún dé ìpáwá òwe ìtawà tiwa àwa táwa kọ́kọ́ jí kírun àti ṣe kíni àti kí gbogbo ọ̀run Eid tẹ̀yẹ kù kì meanwhile káyọ̀tẹ̀ kírun eid òun ló dáa jù ìyìn ò ní jìdáàlì nu kò ní jìyàn nu kò ní kẹ́nìyàn kan máa kò ní kò ní pín wọ́n ti ẹ̀ ń nà. tábà rí kọ́ọ̀mù ní ìsìnkú pé ìtawà kan lọ kí láago méje òun àwọn kan sì rẹ̀ àwọn ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ wọn kí tiwọn ní eighty eight thirty. àwa táwa máa ń pẹran tí ilé wò bá ti ní fẹ́ǹsì dé pé kò ní máa bí fìtì náà dé pé àwọn kan wà sẹ́kún wọ́n wulẹ̀ yọlẹ̀ wọ́n wulẹ̀ ní éèdì kankan kí wọ́n mọ̀ pé àbáwọn fàtàjù ló ti ń pẹran àwọn ti gbọ́dọ̀ kan ti kí wọ́n ti kí ìdí ti wọn jẹ́ ìjà àwọn ọ̀pá ti wa no a gbọ́dọ̀ gbọ́ yé pé a sọ pé fáwọ́dù lẹ̀ àyínú ni ẹnì kọ̀ọ̀kan ni ó lọ kí tiẹ̀ tẹ́nì kọ̀ọ̀kan bá kí tiẹ̀ tán ló tó lẹ́tọ̀ọ́ láti ṣe kíni láti lè ṣe the next thing tó kù á pẹran àtàwọn nǹkan tó kù kì í kó àwọn máa fi ara wájú ilé yín ó máa fi ṣe kíni bákan náà náà tá a sì fẹ́ pọn nítorí pé a ti lọ kí òun bì kan ti tètè kí ká má fi ìpẹran wa dáfìtì náà lẹ̀ ládùúgbò ilé rẹ̀ kọjú wá sára ti náà ti fẹ́ kí éèdì wà ó gbé kíni ẹjá ẹjá jí wọn mọ̀ pé àdàdá náà ń sí àdàdá ìranù náà ń sí ó yá ẹ wá ń pa ẹran nípa tẹ́wọ́n àwọn àwọn òpé bẹ́ẹ̀ pẹ́ fi ń kàńtà wọn là là ìgbà míì wà èèyàn á máa gbé nǹkan tó jẹ́ pé ó bá lè mú fìtínà tí fìtínà rẹ̀ ó pọ̀ ju dára tó fẹ́ mú èèyàn máa nà án jùlẹ̀ a lè lọ kírun wa bá a ṣe lọ́wọ́ tètè kírun tàbá rí pé tòsí ibi tí wọ́n ti kéré ìdìlà wa náà ń gbé a lè lọ pẹran wọn lẹ́yìn bóyá díẹ̀ yìí bá kí àdìsẹ́nìbọ̀dì onímọ̀ jẹ́ pé wọ́n á máa wà yóò pé wọ́n dá fìtínà rẹ̀ fáwọn olómi tí wọ́n á lọ máa tabaníkà wo ọ̀rọ̀ abdullahi ibn mas'ud àti tó ṣe láàrin wọn àti usman ibn anfan a rí i pé ó ń ṣàpèjúwe fún wa pé nínú adab tán nẹ́bàá muhammad sallallahu ń kọ́ àwọn sahaba ni pé irun táwọn yẹn fẹ́ kí ní tààtì súnà náà wọ́n sì fẹ́ ṣe ìyẹn ni pé àsìkò tán kí náà àsìkò tán ní ó kí náà ni kò tí ì parí wọ́n tó ti lọ kí náà àsìkò tó yẹ kí wọ́n náà kí ni wọ́n náà kí ni wọ́n náà kí so ó wá gbọ́ ètò pé wàá ètè kí ètè kásùn bá ti yín láago márùn-ún ààbọ̀ tí àlùfáàjà yìí ti wọlé ẹnìkan wá ń kí tiẹ̀ ní fifteen tó kọ́ àmọ̀ wò pé àwọn ranù làwọn ilé àwòrán fi ádàbò míì pa àwọn èèyàn kan sẹ́sìn má wàá jẹ́ kí pẹ́ran tí wọ́n fẹ́ pa ládùúgbò ló fi dá fìtìnà ẹlẹ̀ fún àwọn míì náà iṣẹ́ àrẹ́ta ti láì báyà tún elaborate lè nígbà tó bá kálàsùn àti àkóso wa di ọdún ìdí ètò tó ń bọ̀. Nam àti wá gbọ́ orígun bí tó wá pín sí nìsín pé àwọn àáfàá ti sọ position wọn pẹ̀lú àwọn school of thought kọ̀ọ̀kan tí ọ̀kan wọn belong sí ṣùgbọ́n ajẹ́ kó yẹ wá pé fáwọ́bù láàyènù ní kínní ọ̀ràn àyàn ojúlówó ló fi jẹ́ pé wọ́n fẹ́ pẹ́ni tó fẹ́ pẹran tó fẹ́ pẹran ó gbọ́dọ̀ sí kínní ó gbọ́dọ̀ kí aid nígbà wọn bá kí aid tán ni kó tó ṣe kínní kó tó pẹran fáwọ́bù láàyènù ni tí ò jẹ́ ó ní ibi tí a lè gbára lé jù táàfin ní wà nínú ìrújú tó pọ̀ ẹ̀wọ̀n anisúnátùmọ̀ akádà ni síbò ti fi mọ̀ akádà sí pé ànábì òye mọ̀ sí tẹ́pà ni ìwọ náà wá fẹ́ kọ́ sí lóòótọ́ kò yẹ kí wọn náà wá sọ pé nǹkan kan wà tó fi wá sọ pé kíni ni ó di ọlọ́wọ́ láti mọ̀ ṣe. eléyìí the next ọ̀rọ̀ tí ó wà fún wa débi tá a fẹ́ discuss gbẹ̀gbẹ̀ pé àsìkò lockdown àbásìkò ẹ ti lọ́ọ̀kì masáàsì pa ẹ ti lọ́ọ̀kì church pa ẹ ti lọ́ọ̀kì àwọn ilé ìjọsìn pa position wo ni mùsùlùmí ó wà wà lásìkò tá a fẹ́ kí èdè wa ìyẹn làwọn àáfàá fi wá gbé kalẹ̀ pé هناك تفريق بين حكمها لأسم وحكم قضائها ìyàtọ̀ ń bẹ láàrin òfin afẹ́kẹ́ìd ìdájọ́ afẹ́kẹ́ìd àti pé bóòlá sí kẹ́ìd kí ṣe ọ̀rọ̀ ìdì nìkan lọ̀rọ̀ yìí bọ́ sí o ó bọ́ sí àwọn mọ́sálà mi níbi ìdájọ́ mi o but ká emphasize ẹ̀ lórí ibi fún ẹ̀pá àmọ́ káàkiri kò ní jẹ́ ká lè touch topics tó ẹ̀ka topic ká area tó ẹ̀ka touch gangan. ìyàtọ̀ ń bẹ láàrin afẹ́ kí aid bó láti kí aid àti bó láti fẹ́ san gbèsè aid tó yẹ ká kí tán ti kí tán. ìyàtọ̀ ń bẹ láàrin bó láti kí ìyẹn ló fà tó fi jẹ́ pé àwa tá a bá máa ń follow trend yẹn á rí i pé tá a bá kí aid tán tá a bá débẹ̀ kí wọ́n sọ àbí ní tẹ́mọ́ sọ́lọ́gbọ̀n mọ́sáàtì wọn ni pé tẹ́wàá ti kí ìdì kan rádé mọ́sáàtì èèyàn náà fìlà ráká méjì ẹ̀sìn mọ́ ẹgbọ́ kótúbà èèyàn náà fìlà ráká méjì ẹ̀sìn kí ni ẹgbọ́ kótúbà náà ráká méjì náà ni máàmù náà yàn ṣùgbọ́n bó ni wọ́n ṣe yàn án ti wọn tí màá bá ṣe kótúbà náà wọ́n so ìdá àbèrè ni pé bó o lẹ́ni tí pe wá jẹ́ pé ó ní stand pé ònà kàfàrkùn bí iná ṣùkùmù en to ti gbọ́yé ní ìsìn pé ìyàtọ̀ ń bẹ láàrin afẹ́kí gangan pé ibi iwa só ṣẹlẹ̀ rí sí ò ṣẹlẹ̀ rí nígbà yí àwọn sọ̀hábà àìkẹ́wọ́n ohun á ní ibẹ̀ láti wá mara àwọn ìmọ́lẹ̀ kọ̀ọ̀kan eléyìí ká ọkọ̀ mú wájú kan wa ìtawọ́lọ́wọ́nù sọ̀yí Bukhari lágbárí tí bàbá wa tí wọ́n ti fún ọ̀kan ní tọ́pìkì pé báàbù ìdàfà tàtùhù sọ̀lá àtùlẹ̀ eid yóò sọ́lẹ̀ rọ̀kà àdéyìn tọ́pìkì pé ẹni tí ìrun eid bá bọ́mọ lọ́wọ́ tó jẹ́ pé kó yan rákà méjì àwọn ẹ̀rí lé lórí lára ẹ̀rí tí bàbá wa mú wá òun náà ní táwa lọ́wọ́ fátì olùbárí wọn dáadáa wọ́n padà mú ọ̀rọ̀ Anas bin Malik wá níbi tó sọ pé Anas bin Malik amọ̀rọ̀ mọ̀láhù ó pa kánú àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ láṣẹ pé Ibn Atiyya kó bọ́ sí ìta àwọn akọ́jẹ́ káwọn bọ́ sí faranda fàjẹ́mà àlàhù kó sì kó gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ ó sì kó wọn bóde wà sọ́lá ka sọ́lá àti ahli misr wà takbiri ó sì kírun ní báwọn ará ìlú ṣe kírun ṣùgbọ́n o wà takbiri ó sì ṣe kábàrà àgbọn ṣe kábàrà bí máàmù tó ṣe kábàrà náà ló ṣe kábàrà kí nìkan tí ó kà sí ń kò sẹ́kọ́ tó bá ń bẹ wà rọ́wà bí haki nínú imam nínú tí imam sheikh wa bayhaqi bi isnadihi ana ubaidi ana ubaidillahi ibn abi bakr ibn anas ibn malik nígbà táwọn náà padà ń sọ̀rọ̀ yìí wọ́n padà mú wá pé kana anas idha fatatuhu salatu al-eid ma al-imam tí imam tí sheikh anas ibn malik tí ìrun eid be ti lè bomo lọ́wọ́ lọ́dọ̀ imam tí wọ́n rí ìrun eid kí lẹ́yìn imam jama'a alahu fa bihim mithlu salatu al-imam fi al wọn ó kó àwọn mọ̀lẹ́bí tiwọn náà jọ wọn ó sì kírun níbi ìmáàmù náà ṣe kírun àìdì fáwọn yòókù náà wọ́n ṣe kí fáwọn mọ̀lẹ́bí wọn. náà wájú kanu lójú ọ̀nà tán sọ pé bá ṣe ń kí bá ṣe máa ìyàtọ̀ ń bẹ láàrin ìdájọ́ bó láti kírun ìdì àti bó láti san gbèsè rẹ̀ ọ̀nà àkọ́kọ́ lórí bá ìsan gbèsè rẹ̀ ni ṣùgbọ́n níbi ọ̀nà àkọ́kọ́ táì san gbèsè rẹ̀ yìí a rí nǹkan kan mú ń bẹ̀ kí a rí mú ń bẹ̀ pé ẹni tí ò rí irun éèdì lẹ́yìn ìmáàmù tá a mọ̀ Malik tí ò rí irun éèdì lẹ́yìn ìmáàmù kí ni máa ń ṣe ń kọ́ àwọn rẹ̀ jọ ààrẹ rí pé ń kọ́ àwọn rẹ̀ lórí faranda lórí ṣe kí ni ó kírun éèdì fáwọn èèyàn ní tí àlẹ́ àwọn ìgbọ́n o ó tí ò mú kìí ṣe rúùsù ní tọ̀dọ̀ tèmi àti yín o ṣùgbọ́n tá a fẹ́ lò nù bí ni pé àti rẹ́límẹ̀ntì tó lè fún wa ní kìyà sí pé ajẹ́ pé táwọn ovary kan ìyẹn ni pé àwọn ìdí kan àwọn restriction kan ó lè jẹ́ táìsàn ó lè jẹ́ lockdown ó lè jẹ́ pé wọ̀ ó lè jẹ́ nǹkan míì tó bẹ́ẹ̀ lè gbé wá pé ká má ríran àìdì kì lẹ́yìn ìmáàmù alekirun yẹn nínú ilé alekirun yẹn nínú ilé ó ti gbé wá bàm pẹ̀lú ẹ̀rí méjèèjì ó ti signify fún wa pé táwọn ìdí kan béèrè dí wa lọ́wọ́ due to gbéra ní state tiwa covid nineteen bá wà nǹkan kan bá wà ní wọ́n ti lockdown pé ẹ mọ ẹni wọ́n kírun mọ́sáàsì mọ́sáàsì sílẹ̀ gbẹ́ kírun mọ́sáàsì níta àlẹ́ àmọ́. a lè pe táǹgbà kan wà ní haram wọ́n sílẹ̀ pé àwọn kan bíi mẹ́wàá kan mélòó kan ní ìmọ̀ iná bàtì yẹn pé wọ́n mọ̀ kírun tààrọ̀ wí àtàwọn èròjọ àbíkíní kan ní mọ́sáàsì yóò máa jẹ́ pé àwọn ti kí gbogbo títí ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ wọ́n kálukú àwọn a ti kí zuri even interfere lò nú ọ̀rọ̀ yìí ni pé à ń sọ̀rọ̀ pe pé ẹ̀rí méjèèjì tá a mú ti signify pé a lè kírun ìdí wa nínú ilé tí ó sì máa jẹ́ ìrun ìdí náà lásọpá nki ṣùgbọ́n a ṣe kábàrà bó ṣe ṣe kábàrà bí ṣe kí ṣe kábàrà ń àkànní ah, ṣe kútúbà yìí torí pé Anas bin Malik ọ̀rọ̀ rẹ̀ tán wá ń bì wọn ò sọ fún akíngbà tí ò bárun yẹn tó fẹ́ tún yẹn kí wọn lóun náà wá bẹ̀rẹ̀ pé ó yẹ jẹ́ ṣe kútúbà fún yìí dára àbúrò. náà nínú ọ̀rọ̀ míì torí pé ta fẹ́ ta tó sún wa débi bí ta fi ń rí ìmọ́lẹ̀ yìí ni pé a ní àtọ̀ ń bẹ láàrin bó láàṣẹ kírun gangan àti bó láàyè san gbèsè rẹ̀. àpèjúwe ẹni tí ò bá kọ́rọ̀ ìfilè bá ṣe kí jimá gangan ni pé aká méjìlá kì wọ́n ṣe kọ́túbà fún wa ká tó kí níta àdá mọ́ àbẹ́ẹ̀kọ́ ẹni tí ọ̀ ẹ̀ pé bá ṣe kí nu ṣùgbọ́n bó láì san gbèsè jimá sẹ́yìn gbàtọ̀ sí bá ṣe kí bá ṣe san gbèsè jimá ni pé tá a bá ti rí i pé wọ́n ti kí jimá tán kí làwọn padà ṣe akizuri ṣe pé yàtọ̀ ń bẹ láàrin hukmuha al-asli wa hukmu qadaiha ìyàtọ̀ ń bẹ láàrin ìdájọ́ ìpìlẹ̀ àti ìdájọ́ bó láti ṣe kí ni bó láti san náà ìyẹn ló fà á tó jẹ́ pé ń bi ọ̀rọ̀ ìdì náà ìdájọ́ bò láṣẹ kí ìdì ọ̀tọ̀ ìdájọ́ bò láìsàn gbèsè ìdì ọ̀tọ̀ ọ̀rọ̀ Imam Bukhari ara àwọn tẹ̀lé ìtàrí inú ọ̀rọ̀ wọn nìyẹn ní sọ̀hìn wọn àti Bayhaqi nínú ọ̀rọ̀ mi Muhammad àwọn sọ yí pé ìdáfà tẹ̀tìlì insana khutba أو الصلاة يوم الفطر أو أضحى أو أضحى ثم حضر بعد ذلك فإنه يصلي ركعتين àwọn ní rákà méjì lásán ni ó kàn sí ẹ̀yàn ibn abi shaiba àwọn sọ pé láti lẹ́nu ìsinádì ìtẹ́gbà látọ̀rọ̀ hassan basori wọ́n sọ pé ma ń fa tàhúlẹ̀ ìdí yìí sọ́lẹ̀ mithlu sọ́lá àti ìmá àwọn gbogbo wá pé rárá o in ti ń bẹ́ẹ̀ ni pé ẹ ń bẹ́ẹ̀ lè jẹ́ pé ìrun Eid tó bẹ́ẹ̀ lè bọ́mọ lọ́wọ́ yóò kírun níbi kíni bí màámù bá ṣe kírun mísìlì tó mẹ́rin mẹ́rin sàpèjì pé gẹ́lẹ́ tí mẹ́rin ṣe kí lónà ó ṣe kí ọ̀rọ̀ yìí ah, alhamdulilayi rabbil alamin ó ti tó bí ọdún mẹ́wàá kiri ó ti lọ bí fifteen years or ten years now tí incident kan ṣẹlẹ̀ láàrin mi àtẹnìkan ní

bàtà sálámọ̀tàn mo rí inú àwọn ọmọ ìyàtọ̀ pọ̀ tán bá mi pé kéré kò yẹ kò ní ìdí kábàrà mọ́ náà pé <laughs> bàtà àti bá lẹ́yìn máa mú akàkẹ́ aká méjì á sì máa bá ti wà lọ pé kò yẹ kí n ṣe báyìí but during that time mo rí pé ní ṣe kútúbà lọ́wọ́ mi ń fi rúùmù lẹ́fọ̀ argument ọkọ̀ ṣáà wò náà bọ̀ mí ìtúnú tèmi kí bọ̀ a rí inú wọn tẹ́ pọ̀ padà ògbọ́n tí ń kí ń bò mí ó padà lọ tún kí pé àwọn ìṣẹ̀lẹ̀ ti kábàrà ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nísìn yóò expose knowledge wa sí pé a ní láti máa ka nǹkan dá a ní láti ka àwọn sub sub topics tó bá ń bẹ nínú àwọn mọ́sálà tá a bá fẹ́ máa dá sí àtàfẹ́ máa sọ̀rọ̀ nípa pé bó ṣe mọ́nu. ọ̀rọ̀ kan wà lórí ọ̀rọ̀ iléyà tí mò ń sọ tí mo rí i pé iṣẹ́ àdàkà ti dààmú àpò nígbò bá tún ya àwọn ẹ́sìnẹ́ẹ̀tì kọ́ padà tún yóò mọ hámà rẹ̀ yóò mọ hámà rẹ̀ wípé ọ̀rọ̀ anábìwa Ibrahim alayhisalatu wasalam tẹ́ẹ̀tù wá sọ di pé iléyá tó kọ léyá tó wá di léyá pé yáwọn tọpọ mọ iléyá òun kọ́ ló bí tá a fi ń ṣe ọdún òun kọ́ ló bí ẹ̀rùn ẹ̀ka tún padà lọ sí ibẹ̀ yẹn ṣàràkọsílá níta fẹ́ lò nọ̀rọ̀ ní ìsinmi pé ẹ wo àtìgbà yẹn táwọn kan ti ń fojú wò pé àná tẹwàá jẹ́ pé bàbá rùn ẹ̀ kíráká méjì kẹsì mọ́ gbọ́ kútúbà wọn ò wá ní sọ bóun ni ó ti kíráká méjì. ó wá ń túmọ̀ sí pọ́gọ́rọ̀ àfáà ti ń ṣe wáàsí mọ́sáàsì gan kí kí wọ́n ń ka ọ̀rọ̀ kan tó wá ṣe wáàsí intanṣi gan jù ni pé kàmá wà jádínà àbá àná bá a ṣe lè bá àwọn àfáà ti ń ṣe wáàsí lórí ẹ̀mọ́ṣe máa ń sọ̀rọ̀ àwọn náà fi sọ. deep knowledge lórí mọ́sálà gangan àmọ́ tù torí pé ńgbọ́ ẹ̀pá àwọn tí a ṣẹkúṣẹkù tó ẹgbẹ́ wọn kàn sọ̀rọ̀ nípa pípọ̀ láti kí pẹ́ẹ́sì kìíní kan ọ̀tán. even wájú kan nìyẹn ṣùgbọ́n lọ́dọ̀ imam ibrahim an-Naqi àwọn sọ pé idha fatatka salatuna al-imam fasallu mislu salatihi ẹ kírun gẹ́gẹ́ bí ìmáàmù ṣe kírun tí mo ìdí bá ti bọ́ ọmọ yín lọ́wọ́ bó ṣe kí ni ẹ ṣe kí wọ́n yìí dá stakbala náà sí rọ́ọ̀jẹ̀ yìí fàlíyàjẹ́ kúrò àdínà masjid súnmọ́ ìsọ́lẹ̀ sọ́láàtì imam ọmọ ńlá yá kúrò jùlọ ìlàlẹ̀ èyí di fàlíyàsọ́lẹ̀ mìíràn sọ́láàtì imam. ọ̀rọ̀ táwọn sọ yìí ẹ́límẹ́ǹtì kankan wà ń bẹ̀ tó fẹ́ wúlò fún wọ́n lò ń bẹ́ ìpé wẹ́dà wájàbà ní khuruj wájàbà salati min babi aula tí a bá ti ní access láti jáde lọ kírun ká kírun yẹn náà ti dọ̀nà yẹn ká lọ kí bẹ́ẹ̀ but tí a jẹ́ pé tí ò bá sí access fún aláṣẹ kí ni láti lọ kírun bá lockdown or some other things a jẹ́ pé kìí ṣe ọ̀ràn àyàn ká lọ kírun yẹn ní ìdí ibi tá a ti máa ń kí mọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ pé anas yóò àmọ́ bọ̀ trẹ́sì pé àlekì ní kìí pé àbá ní pé àbárùn ìdí táàsì san bọ́sẹ̀ ní pé ó kí táàsì nínú àwọn àfà nínú àwọn àfà táwọn afọ̀rọ̀ mọ́rọ̀ yìí adúlú ọ̀gọ̀rọ̀ àwọn scholars pé ojú. Malik àwọn ẹntẹ́ ní òkì ńlẹ̀ o abẹ́ntí ọ̀bárùn àkọ́kọ́ náà kó wá kírun yẹn ní ibi tẹ́tí kẹ́rìndì àwòlá pẹ̀lú tó dájú nù so gbẹ́ntí ọ̀bárùn yẹn tẹ́ ní òkì ńlẹ̀ o ọ̀dà but mama Abu Hanifa àwọn dúndùn pé tó wá fi lè mú tó pé uzuri kan ti wà tó ní ẹ má kírun tí ò jẹ́ ká lè kírun eid tí òun fi lè fi kírun eid kankan ní ìlú kankan kò sí gbèsè kankan tó fẹ́ sàn gbèsè gbèsè wo ló kí ló fẹ́ mú gbèsè wá. a ti yí jímọ̀ sí zuri kí ló fẹ́ mú gbèsè sí gbèsè láǹtẹ̀ náà àǹkí zuri àǹkí zuri ni àkè jímọ̀ mọ̀ even àwọn tó ń do pé kò ní ìdíkà wulẹ̀ sí ń sì pé ìsìn gbèsè á sì ń sì pé ó kì kò kì kò sáburú bẹ́ẹ̀ mọ́. ọ̀rọ̀ tí máa fẹ́ lò nínú ọ̀rọ̀ yìí ò ní pé èyí tí ó mú ẹ̀rí wá lórí ọ̀gọ̀rọ̀ àwọn messages àbáwọn scholars tàbí tí wọ́n ń sọ̀rọ̀ lórí rẹ̀ lórí pé a lè kírun ìdìwà nínú ilé ìmọ̀ta àníṣe kútúbà tásìkí bó ṣe kí mọ̀ mo ṣe kí i lásìkò tá a wà yìí tọ́gbọ̀dọ̀ àwọn state wa bá sọ pé lockdown wà tí wọ́n ṣe mọ́ṣáláṣí ṣùgbọ́n tá a mọ̀ wípé ṣé bí mọ́ṣáláṣí náà tì sí wọ́n ti wá mi wájà láti kì í ṣe mọ́ṣáláṣí náà tì anything garden religion garden tá a bá sọ pé àwọn báǹdì ẹ̀ fún wa nínú ìlú a lè kí nǹkan wa nínú ilé tá kan mọ̀lẹ́bí wájọ gẹ́gẹ́ bí anas bin maki ṣe ṣe kálásùn àtàrà kó gbà ní ìbáradà fún wa ṣùgbọ́n o tá a bá wá ara ẹni tí ò kí bẹ́ẹ̀ abẹ́ni tó wà lórí pé ẹ̀wò ò kí báwọn àkìdì àkìdì ni fine lórí àlámọ̀rí tó dúró lórí kò sáburú bẹ́ẹ̀ ṣùgbọ́n tá a sọ fún ọ ni pé mọ́wàá ààrẹ ń tó kì bẹ́ẹ̀ àbẹ́ ń tó wọ́ ó ní school of thought yẹn pẹ̀lú àwọn ẹ̀rí tá a mú wáyé mọ́wàá rí sípá láìda àbálá àṣejù àbálá katakítí àbẹ́ ń tí ò lẹ́rìí lórí ti ń ṣe mọ́rí bẹ́ẹ̀ torí pé ọ̀rọ̀ Eid ọ̀rọ̀ Eid lẹ́yìn àwọn mọ̀sáìlì tá à ń tìtì ó tún láwọn nǹkan mìíràn jẹ́ pé mo observe pé generally àwọn èèyàn ṣe